ohun tí mo mọ́ ń ṣàlàyé ni wípé nǹkan mẹ́ta ló nílò nǹkan mẹ́ta òun ló nílò wọ́n fàsìkò yìí kí gbogbo ọmọ ilẹ̀ yorùbá pàápàá jùlọ gbogbo ọmọ yorùbá tó wà lórílẹ̀‐èdè nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ wà nǹkan mẹ́ta lásán ló nílò o fẹ́ lọ sílùú òyìnbó o ò ní nǹkan mẹ́ta yìí lọ́wọ́ wàá máa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro kó tó lè sọ pé o fẹ́ gbéra láti lọ sílùú òyìnbó tàbí láti sọ pé o fẹ́ wọgán tiẹ̀ fẹ́ kúrò nílùú abínibí ẹ o fẹ́ lọ tẹ̀dó síbì kan o gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta lọ́wọ́ ó ní wípé àkọ́kọ́ eyonu eyonu Ògún Ẹ̀yọ́nú Ẹ̀yọ́nú ẹ mọ̀ pé Ẹ̀yọ́nú ni ọba Ògún Ẹ̀yọ́nú ọ ni ní Ẹ̀yọ́nú lọ́wọ́ si ṣe Ẹ̀yọ́nú sára ibikíbi kíbi tó bá wà Ẹ̀yọ́nú gbọ́dọ̀ mọ dáhùn lára rẹ ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀bì àwọn àgbà tó bá ṣe ẹ̀bì àwọn àgbà sára wa o ní níṣòro wọn á ra máa fi ọ́lẹ̀ wọn á máa yọ̀ǹda rẹ fún gbogbo nǹkan tó bá ń là kọjá ni ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ohun gangan tó tún wúlò tó jẹ́ pé ó yẹ o ṣiṣẹ́ ra tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta farabalẹ̀ kó gbọ́ mi dáadáa o ó ní wípé o gbọ́dọ̀ máa ṣe ètùtù ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yọkàn ṣe ètùtù lọ́jọ́ kan ṣoṣo a ní ẹbọ ti fín ẹbọ ti gbà ọkàn ṣe ètùtù lọ́jọ́ kan ṣoṣo a ní ètùtù tó ń ṣe yẹn ètùtù yóò fín ètùtù yóò gbà kìí ṣe ẹ̀kan ló ṣe ètùtù kìí ṣe ẹ̀kan lèèyàn mọ́ bọ Ògún kìí ṣe ẹ̀kan lèèyàn mọ́ bọ Èṣù kìí ṣe ẹ̀kan lèèyàn mọ́ bọ ọbalúayé kìí ṣe ẹ̀kan lọ́kàn ṣètùtù àkíkú mìíràn àgbàkú làdúà kì í ṣẹ̀kan o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo wọ́n ti sọ wọ́n dèké mo wà nílùú Akíntọ́lá Akínfọlárìn. ẹni tí ayé yọ́nú sí àwọn ni wọ́n máa ń lówó ẹ̀yọ́ náà sì ní ara rẹ̀ ọ̀wá lọ fẹ́ lówó òní ọ̀fẹ́ lọ́lá níbo ló gbé gbà ó lè gbélé ayé ọ̀fẹ́ o wọn à ní jẹ́ ogbé ẹni ayé bá ń yọnu sí àwọn ni wọ́n máa ń lówó àwọn ni wọ́n ń lọ́lá tó o bá ti lé ẹ̀yọnu gidi tí ó nítumọ̀ o ò lè gbélé ayé ọ̀fẹ́ àti ṣe dìde yóò nira gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kòkòkò lára ọ̀tá lè ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà ire lójú owó rí. tẹ́ bá wò dáadáa ee agbára ń bẹ lẹ yorùbá ó ń bẹ nílẹ̀ mọ̀dẹ́kẹ́ èmi. Hey! Hey, Babátúndé Ọlátúnjí Àbẹ̀fẹ́ hmm. ọmọ ìlú Mọdákẹ́kẹ́ ni mí hmm, hmm. nílẹ̀ ti tiwa yìí nílẹ̀ káàárọ̀ òdìrè. a jẹ́ wípé Fúlàní ò lè jí ń gbé bẹ́ẹ̀ ṣe wà. ọ̀wù. Fulani ò lè jí ń níbo ti bọ̀ wá. tí wọ́n gabu yín tí gbogbo àwọn ọmọ dáwó. tábí yóò o. ń bẹ <laughs> tí nílẹ̀ yóò bá wa yìí kí wọ́n máa bọ̀ wá. ẹ fọkànlẹ̀ pé kí n ṣe fẹ́ babaláwo. èmi bá tún di ọ látúnjà bẹ̀fẹ́ ilẹ̀ ni mo dá ọ lẹ́yìn ni mo tún fi hàn ẹlẹ́dùà yìí bẹ́ẹ̀ ló ṣe rí ọlọ́mọjẹ́ a ṣe bẹ̀rẹ̀ ní àti ìdọ̀jú bíi ọdún bíi mẹ́tàlá lọ mm-hmm. péré. ẹ jẹ́ kí n ṣe fèkì babaláwo. ilé bàbá tó bíbí náà ni mo wà ìṣe bàbá tèmi ni ẹ wò ó bàbá bàbá tó bí bàbá mi lónìí. bẹ́ẹ̀ ni èmi gangan ni bàbá tó di Ọlátúnjí Àbẹ̀fẹ́ ọmọ ìlú ẹ́ <coughs> fúlàní nílẹ̀ Yorùbá wa. fúlàní máa ya wèrè fúlàní máa lè gbé nítorí ọkà irin bíi ti báyìí tẹ́wàá wọ tẹ́ ní ìṣẹ̀lẹ̀ tẹ́wàá sọ pé ah bàbá ti gbé bàbá lọ o. pátápátá AK forty nine kò pín tó pé. Ah, ah. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. ẹ sáàwò ẹ ló ṣeé ṣe ó dẹ̀ burú jáì fún ọmọ Yorùbá kọ́ ọmọ gbé láì lẹ́yọ̀ọ́nú lára kí ló dé tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ọ̀fẹ́ kọ́ là á gbáyé hmm. wọ́n tó o bá ti gbáyé ọ̀fẹ́ kọ́ ni wọ́n ń gbáyé o hmm. tó o bá sì ń rí lò báyìí wọ́n padà bí ó léèrè hmm. wọ́n padà bí ó léèrè o tí wọ́n bá ti bá a nínú ara rẹ mm, eh. mm, mm. tó bá jábọ́ ó sì ń gòkè báyìí ó sì ń gbélé ayé ọ̀fẹ́ báyìí àbí ọ sọ fún àwọn kan ní kódà àwọn kan ń bẹ tí wọ́n ń wà ní tí wọ́n ń ṣe sáájé ẹni ayé bá yọ́nú sí àwọn ni wọ́n ń rí ti ti ajé ṣe àwọn ni wọ́n ń lù ú tí ó fi ń dún sálágbára ń bẹ lù mọdẹ kẹni. ó ó à ẹ má jí mi lẹ lọ́sàn-án yìí ó ó ìbàlélẹ́dùá o ìbádániwáyé o à mo dákẹ́kẹ́ à ìlú bàbá mi nu ìlú abínibí ìlú tí a ti ṣẹ̀dá mi nu ara ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ẹ ká lọ ilé ẹ ká lọ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mọ yóò bá ẹ wálé ẹ wálé ẹ wálé ẹ mọ bọ̀ nlé à agbára ń bẹ nílùú bàbá mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà táwọn wò wípé irú àwọn bàbá irú irú ẹ̀yin báyìí pé ẹ sì lo oògùn báyìí <laughs> ẹ bá wọn kàn mọ wò pé ṣé irú ẹ̀yin báyìí ó sì lo oògùn torí èmi ti mọ̀ ẹ́ ti ọjọ́ ti pẹ́ mo ti mọ̀ ẹ́ ti pẹ́ ti pẹ́ mo mọ̀ pé agbára ń bẹ hmm. èmi gan mọ̀ mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ wá sọ́dọ̀ yín hmm. káàkiri gbogbo torí ẹ̀ ló fi gbé mi wá sí ọ̀dọ̀ yín lónìí gẹ́gẹ́ bí ẹni tó ń gbé àṣà àti ìṣẹ̀sí ilẹ̀ Yorùbá lárugẹ iye tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín kí ni iṣẹ́ rẹ̀ kí ni iṣẹ́ tí ń ṣe. a ti máa ń kọ̀ntrol nǹkan. ẹ lè fi kọ̀ntrol nǹkan bó ṣe wà yẹn. pẹ̀lú ògo elédùà àti àṣẹ tí Ọlọ́run fún ewé àtìgbò ṣé ẹ lè gbé lọ́wọ́. agbára ń bẹ ní àtìgbè lọ́wọ́. ẹ gbé. ilẹ̀. Ah. ṣé èso wo màálù rèé. ó fẹ́ jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwo màálù rèé àmọ́ àwọn kan náà tún yẹ tún wò ń kàlẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ti rí àwọn kan nìyẹn àwọn kan ni wọ́n wà nínú gùrí nínú àgbé ẹ̀ tí ì rí wọn ni. kí ni iṣẹ́ tí àwọn tẹ́lẹ̀ ń ṣe kí ni iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe wọ́n fẹ́ ju àṣẹ àbí yìí ṣàṣẹ ni. agbára àwọn bàbá wa ni. ní kílé tí mẹ́lẹ̀ tó pọ̀ iṣẹ́ wo ló ṣe. a fi máa ń kọ̀ǹtrol. ilẹ̀ fi ń kọ̀ǹtrol. tílẹ̀ bá fẹ́ dàrú hmm. tílẹ̀ bá fẹ́ polúkúmuṣu bá sọ̀rọ̀ á pè é bí àwọn bàbá wa ti pè é yóò sì dá wa lóhùn ẹ rí wọn ni. àpolówó ọjà hmm. àwọn rèé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ fún mi ní kankan máa mú lọ o ẹgbẹ́ jẹun ẹgbẹ́ jẹun o ah. ẹgbẹ́ àfọ̀sẹ́ gbogbo eléyìí pẹ̀lú ògbólédùà. ẹ fún mi láfọ̀ọ́sẹ̀ kankan mọ́ mọ́. àwọn kan bẹnu lé tí a ti fi séènì súnmọ́lẹ̀ àwọn kan bẹ. ẹ fún mi láfọ̀ọ́sẹ̀ kí n mọ́ mọ́ lọ. ẹ lè lò ó. àti bí kàfin inú méjèèjì mi wọ́n ní ilé hmm. lò. ẹ wọ́n máa pàdé àwọn èèyàn. ẹ máa gbégbá káàkiri ìlú ni. Hmm. èwo ni tí ó wà nùgbè. àwọn bàbá wa ni. kí ni iṣẹ́ tí ó ń ṣe ìwọ tí wọ́n ta lọ́fà. ok iṣẹ́ ọ̀fà lélẹ̀ àbí. ọ̀fà ayé kò ní bá gbogbo wa. so ẹni tó bá ti ẹni tó bá ti eléyìí ṣé wọ́n á mú ni. àbá òun wa mímu ni. tá a bá ti da àwọn nǹkan ìbílẹ̀ sí i á fún ní gbólóhùn ẹ̀ ìwọ kan rọra mú ìwọ tí ọ̀fà ayé bá ti ń bẹ ní ara rẹ ọ̀fà ọjọ́ pípẹ́ yóò ti máa jáde ọlọ́run ó ti máa jáde ní ojú ẹsẹ̀ yóò ti máa pa gbogbo oró rẹ̀ pátá yóò sì máa kú ní kíni tí ń bẹ ńlẹ̀ yìí. pẹ̀lú ògùn ọlọ́run. èwo lélẹ̀ bá ń gbélé fún ẹ̀jọ̀ dákun èwo lélẹ̀. ẹ sí bàbá mi irinṣẹ́ lẹ náwó sí mi ṣàṣà nílé awo tí ẹ lè dé awo tí ẹ bá ti délé rẹ tí ẹ bá ti bá a kò tí ì pé o. Ah, ní kíni tí ń bẹ lọ́wọ́ yìí. gbogbo awo tó bá ti ń gbọ́ mi tó bá ti jẹ́ pé ọmọ yóò bá ní ó gbọ́dọ̀ ní kí ni iṣẹ́ tó ń ṣe. torí ọjọ́ ìdágìrì tí wọ́n bá tẹ gbé ẹnìkan wá gírí gírí gírí gírí gírí kankan lọ́ba ni ejò lóbi jẹ́ ni ọfà lọ́ba ni o àbí ọwọ́ ayé kan. ẹ kàn rọra tẹ mọ́ ẹ ẹ kàn ró sí ẹ jẹ́ kí ó bọ́ sínú ẹnu rẹ̀. ní kíní. láàrin ìṣẹ́jú kan láàrin ìṣẹ́jú àáyá ara rẹ̀ ó sì máa balẹ̀. kí wọ́n lè fi jogún gbogbo àgbà rẹ̀. bàbá tó bí mi ṣé bàbá náà oníṣègùn ni ṣé oníṣègùn oníṣègùn parakun bàbá àbí kí ni iṣẹ́ bàbá gan. iṣẹ́ bàbá mi ni oníṣègùn ni bàbá mi má bàbá mi ò pélé yú iṣẹ́ òkú ni wọ́n mú láàyò ni wọ́n yàn láàyò àmọ́ hmm. èmi kà mọ́ lọ́wọ́ mo ti dàgbà hmm. nígbà tí àgbà ń dé wàá jókòó tì mí bí ọmọ mi ní ìgbà tí mo bá ń lọ bí àgbáre o mm. ní ò gbọdọ̀ parun o mm. tọ Ọlọ́run sì ń gbà fún wa mm. bàbá wa fi sílẹ̀ fún wa wọn ò tí ì lọ tí wọ́n fi yọ̀ǹda rẹ̀ tán. ó túmọ̀ sí pé kínní lè tú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbé mi débì báyìí ni wípé ká tiẹ̀ fi ti ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan lẹ̀ àwọn tó wà nílùú èbó ọ̀pọ̀lọpọ̀ nílùú ọba kọ́nu. wọ́n la wọ́n la wọ́n la wọ́n ní ìlà. débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n free wọ́n ní ìlà kọjá tó pọ̀ ẹlòmíì ò tí ì níwèé ìgbélù ọ̀bẹ lamẹ́ríkà ẹlòmíì wà lamẹ́ríkà láti bí ogún ọdún ọgbọ̀n ọdún kò tí ì ra blọọkù ẹyọ kan ẹlòmíì wà lamẹ́ríkà títí bí mo ṣe ń sọ yìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ là kọjá ló là kọjá amẹ́ríkà dẹ̀rẹ̀ ṣe ló dàbí wípé erin kú sílùú àìlọ́bẹ kò séwé kò ṣeé gbò ń bẹ̀ kò sẹ́nìkan kò sọ́sẹ́ dúdú kò sẹ́nìkan tó fẹ́ fún ẹ lọ́sẹ̀ kan pé ọyá gbà àfitábà mú wá láti nàìjíríà lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì rí mo ń ṣàlàyé fún àwọn èèyàn wípé kó tó di pé ó gbéra láti ibi tó wà pé ọ̀n lọ sílùú kan ẹ̀yọ́nú gbọ́dọ̀ wà lára rẹ ẹ̀yọ́nú sì lọ ba oògùn kí lẹ rí sọ̀rọ̀ yẹn. ẹ ṣe bàbá mi àti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlú ọba hmm. nílùú òyìnbó tí wọ́n ń pè wá nípa ìwé ìgbélùú nípa ẹni ayé ń ṣe nípa àlákàlà tọ́lọ́run sì ń gbàkóso ní àti ara wa wọ́n sì wà lọ́rùn àní ní Jámánì àní ní Lọ́ńdọ̀nù mo sì ní ní UK ṣàṣà ní kọ́ńtìrì tí mi ì tí ì ní ọlọ́run sì ń jẹ́ kí ó ṣeé ṣe ọlọ́run ń jẹ́ kí ó sì ṣeé nípa ewé àtegbò yìí o a ìgbàgbọ́ wà nínú rẹ̀ níwọ̀n ìgbà tí elédùà bá ti ń bẹ ń bẹ kò sì ní kó ń bẹ ewé àtegbò sì ní kó ń bẹ. àwọn iṣẹ́ wo lẹ mọ̀ tẹ́ mọ̀ ṣe dáadáa ló ta bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì hm. babaláwo mi alóhùn lè jókòó dìde tó sì jẹ́ pé irọ́ ni tọ́jú pé tẹ́ bá ṣe báyìí ọ̀dà ẹ lójú tí ì ṣe pé ah, àwọn àmọ́ kọ́lọ́pàá wàá máa fi lé ń kiri. ọlọ́run ọba ò ní jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí mi èmi ò lè jókòó dìde o hmm. èmi Babátúndé à ń jókòó dìde o ọlọ́run hmm, hmm, èyí tèmi ò bá ti mọ̀ wọ́n sọ fún àwé èmi ò mọ̀ yìí o. wọ́n tí ayé ń dà láàmú àlákàlà oúnjẹ ojú oorun ìbálòpọ̀ ọfà ayé à ń wá físà àti ìrí à ń wá ìwé ìgbélú kò tí ì tẹ̀ wá lọ́wọ́ gbogbo àwọn nǹkan báhùn báhùn báhùn lọ ìwọ tí àìsàn bá ti ń ṣe má bọ̀ wá hmm. tèmi wo hmm. ọlọ́run ó sì gbà kó sí. tẹ́ bá wò ó mo láwọn èèyàn tó jẹ́ wípé wọ́n wà nílùú òyìnbó báyìí tó wípé ẹlòmíín àdójúkọ rẹ̀ ó ti sọ di ẹdun arinlẹ̀ sílùú òyìnbó ah, ah. ara àwọn àdójúkọ tí mo sì ń sọ ni wípé arábìnrin kan bẹ lórílẹ̀-èdè kan nílùú òyìnbó debi débi wípé ọkọ ọ̀run rẹ̀ ó wá yóò ó tiẹ̀ ọkọ ọ̀run ti fóun lóyún rí ṣé àtúnṣe wà nǹkan ṣe olóòtú àtúnṣe ń kò tí ì tán o àwọn ọkọ kan wà tí ọlọ́run fún ní agbára débi pé tóbìnrin bá wọ aṣọ sùn báyìí kí ó wọ ṣòkòtò kí ó de tẹ́ẹ̀tì ẹ̀ báyìí kí ó wọ ẹ̀wù kó wọ brown báyìí tí ilé ìgbà fi mọ́ ọkọ ọ̀run ó ti tú gbogbo aṣọ náà yọ bara rẹ̀ ní ìhòhò ni. kábíyèsí elédùnmarè. mo fi ọlọ́run tó ní mi tó ní ẹ̀mí mi ni mo fi búra fún yín tí mo bá parọ́ kí ọlọ́run kó fi ìyà jẹ mí kó fi gbogbo kan tí mo ah. ní kí gbogbo rẹ̀ parẹ́. bí ibo lẹ ṣe ní kò yé mi dáadáa obìnrin ó sùn báyìí hmm. tàbí ọkùnrin ah. yóò wọ ṣòkòtò yóò dé bẹ́líìtì báyìí hmm. tí ilẹ̀ bá fi mọ́ yóò ní ìbálòpọ̀ kó tó di pé ọkùnrin hmm, kíní ọ̀hún ó ti tú gbogbo aṣọ ara pátá yóò rẹ̀ ní ìhòhò ni. ṣé kò ní mọ̀ bàtà tú ni. kò ní mọ̀ tílẹ̀ bá mọ́ tí wọ́n tó dí nìkan ni yóò tún mọ̀ pé ah, òun wọ́sọ̀ sun wọ́n ti bá kó báyìí ọlọ́run gbà kó sọ. Ah, wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ nísànsán pẹ̀lú ògo Elédùmarè ń bọ̀ mo tó ń fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra fún yín Ọlọ́run sì ń jẹ́ kí a sì máa rí sí i hmm. tá bá ń ka one two three ara àwọn tí wọ́n máa wo ètò yìí hmm. tó ti ṣẹlẹ̀ sí tí wọ́n máa testify pé ah òótọ́ ni àwọn hmm. bá ìṣòro yìí dé ọ̀dọ̀ arákùnrin yìí tí ó sì bíyá wọ́n máa wò báyìí pẹ̀lú ògbólédùà. wọ́n bá àyàn sùn lójú oorun. wọ́n tu tán òní kù kankan. wọ́n wàá bá a sùn lóní sàn-án pẹ̀lú e, bẹ́ẹ̀ ni yóò jí yóò bá a sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ti bá a ka báyìí. Hmm. tí kì í ṣe kan tí kì í ṣe márùn-ún mọ́ hmm. nígbà tí ẹ̀mí wọn bá fẹ́ pin ni wọ́n tó máa ń jáde bẹ́ẹ̀. Hmm. ṣùgbọ́n o májẹ̀mú kan wà láàrin ọkọ ọ̀run o. Hmm. ìgbésẹ̀ kan wà tí ọkọ ọ̀run ọ̀gbọ́dọ̀ gbé hmm. tí ìbálòpọ̀ tó bá ti ń wáyé láàrin ọkùnrin tàbí obìnrin ní ojú oorun hmm. kankan ni ó ń fa sábàbí ọ̀hún o sí gbogbo rẹ̀ níṣẹ́ ayé kì gbogbo rẹ̀ o kì gbogbo rẹ̀ àwọn nǹkan kan ń bẹ tí ẹ̀dá ò máa ṣe tí yóò mú ọkọ ọ̀run sá. kí ni kì í sórí ètò ìwọ pè mí gbà mí láago a sọ fún ọ ó kéré gan ìṣòwò làágbà. àwọn nǹkan kan tí èèyàn gbọ́dọ̀ máa ṣe. bẹ́ẹ̀ ni. tẹ́gbẹ́ yóò mú ọkọ ọ̀run sá lọ. igbó igbó rere igbó rere ìwọ tí oníbàálòpọ̀ ní ojú oorun tílẹ̀ mọ́ tí o sì rí pé àà ah, ah, kíní ìtún ti ṣẹlẹ̀. àná wàá tún da ogbó nǹkan àtọ̀ wàá da sí. pẹ̀lú ògùn elédùà ó ti ṣe èmi kíní rí odidi ọdún mẹ́fà gbáko ni mo fi wá ògùn rẹ̀. odidi ọdún mẹ́fà gbáko. inṣàlá bí kúdúrátù láhì ìlú kan bẹ ní áfítà gbọ̀ngàn àtúnkànlù kan àkànlù kan àkànlù kan ibẹ̀ ni mo ti lọ kan ògùn rẹ̀. Ah, ah. báwo ló ṣe ń ṣe yín lásìkò gbà tí. Ah, pé èèyàn kọ́kọ́ máa ń bàlágà ní ayé ojú oorun ni mo ti mọ̀ pé mo bàlágà nígbà tí mo jí tí mo wo gbọ́dọ̀ pé à èmi lélẹ́yìí ta ló da ògì sí mi lára hmm. ọlọ́run gbàkóso hmm. pẹ̀lú ògbélédùà ìwọ kìíní hmm. ìwọ tó ń bẹ nílùú ọba ọ̀pẹ̀mí tó ń bẹ ní orílẹ̀-èdè wa ọ̀pẹ̀mí ọ̀rọ̀ ẹ̀lẹ́mí wà. bọ́tà bá wà wò ó dáadáa ẹni tó jí làárọ̀ kùtùkùtù tó bá ẹyẹ ẹgún ní inú yàrá rẹ̀ ńkọ́. àwọn àgbà ni hmm. àwọn àgbà ni o. àwọn àgbà ah! ló ń dà láàmú. gbogbo èfò yín o kó wá ẹ̀yọ́nú tó bá ti nítumọ̀ hmm. wọ́n ń yọ̀ǹda rẹ̀ ó ṣeé ṣe kí wọ́n tàbí owó sí báwọn tó bá ti ma ọ̀nà tó bá yẹ kó tọ̀ hmm. ó wù tó padà sí ibi ọ̀rọ̀ ẹ̀kan pé ẹni tí ó ní ìbálòpọ̀ ní ojú oorun hmm. àwọn ayé máa ń lò wọ́n máa ń gbabẹ̀ wọlé tí wọ́n ti lè pé tọ̀ ṣèbí wọ́n máa parọ́ mọ́ ọkọ mọ́ ọkọ ọ̀run ni hmm. ẹ jẹ́ kí aṣáájú gbabẹ̀ wọlé òwò arígbẹ́ o àwọn ayé tún máa ń yá lò hmm. tí wọ́n bá ti wá yá lò ìwọ ọmọ wẹ̀ ó ní kankan tí wàá ṣe arísìkí rẹ tí wọ́n wá fẹ́ kó lọ́hùn ògo rẹ tí wọ́n kó lọ́hùn ìwọ ọmọ wẹ̀ ń gbọ́ náà ẹyọ kan náà ni wàá kàn sí àti mm-hmm. bọ́ọ̀lù ṣe odidi ọjọ́ méje súlẹ̀ gbáko báyìí ọmọ rówó ni àrísìkí rẹ tí wọ́n ń kó lọ́hùn wọn ò láǹfààní ẹ̀ gbogbo ilé tí wọ́n ti ń kó lọ kó lọ kó lọ yẹn wọ́n á máa dá padà fún wọn torí wọn ò kì í fẹ́ kí èèyàn jẹ oúnjẹ lérí oúnjẹ tiwọn láì tí ì sanwó mm. mm. ẹ̀gbọ́n yóò bá mm. ẹ̀gbọ́n yóò bá dáadáa wọn ò kì í fẹ́ ọkọ ọ̀run ò kì í fẹ́ pé àwọn wá jẹun tán àwọn ò tí ì sinwọ́ ẹlòmíì tún wá tọwọ́ bọnú oúnjẹ náà. Hmm. wọn àtún fẹ́. sọkùnrin amọdọkùnrin láàmú amadọ obìnrin náà láàmú. dáadáa tó pọ̀ sí wa ẹ gbọ́ nǹkan tí mo sọ fún yín ni odidi ọdún mẹ́fà gbáko ni ó fi ṣe èmi hmm. tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kí irun tó lọ kan ògùn ẹ̀ ní ìlú kan ní àfà gbọ̀ngàn akànlú kan àtòkànlú hmm. kan àtòkànlú kan ó hmm. fi orúkọ bóòlù náà ní àṣírí kó mọ́tàbẹ́ ni pé èèyàn ń polówó hmm. ẹni ọ̀hún. Ah. ìgbésẹ̀ kan ń bẹ tí ènìyàn gbọ́dọ̀ gbé tílẹ̀ bá ti mọ́ ìwọ ọmọ wẹ̀ tó o bá jà fà tó o jẹ́ wòlíì ìwọ ọmọ wẹ̀ ìwọ pé mi. Mm gbogbo arísìkí tí wọ́n ti ń kó lọ́hùn ní kíákíá gbogbo gbígbé tí bá ti wà wọ́n mọ wọ́n mọ dájọ́ padà padà fún ọ ọmọ rówó bí ẹni ṣe àwúrí ọ̀la ni wọ́n dẹ̀kọ̀rà fún ọ tó mọ rówó ni. ẹ bá ní kò sóògùn. ẹ ní wọ́n sì bẹ́ẹ̀ mọ́. èyí tí ọkàn fi tan náà báyìí. lọ́kàn fi dání. tá a bá lẹ́ni tó bá sọ pé kò pé èsì oògùn ẹ sọ fún un pé kó máa bọ̀ wá. ewé náà lájà ìyẹn túmọ̀ sí pé kò sáwọn àwọn babaláku bá bá wa nu àbí hmm. mi ò tún fẹ́ gbọ́ hmm. hmm. ẹnì kò lè sọ fún mi pé èsì oògùn. àwọn kan wá sọ pé pé eh, scamman eh, gbogbo àwọn babaláwo nàìjíríà. àwọn kan wà tí wọ́n ń rin ojú ọ̀nà onídàndé àwọn onídànbẹ́ o àwa mọ̀ wọ́n mọ́ àwo ò ní bá wọn tọ́ ilé tí bàbá mi ti bí mi rèé hmm. ẹni tí ó jù mí lọ ẹgbẹ́ Yorùbá hmm. ẹni tí ó jù mí lọ ilé tí wọ́n ti bí náà rèé o hmm. tá a bá ń dọwọ́ rú ni a tún níwà bí yìí àwọn ayé tó ń gba tiwa títí dé òkè òkun pátá Ọlọ́run sì ń jẹ́ kí ó ṣeé eré gbogbo kan pátá ọbẹ̀ ní ọwọ́ Elédùà hmm, hmm. ìwọ tí rheumatism ń ṣe ẹ̀jẹ̀ dúdú ni ọ̀fà ayébà ọ̀ ni òní ẹ̀rún ni àwọn ayé òfẹ́ràn ẹ̀ ni iṣẹ́ rẹ ò lọ ni gbogbo àwọn kan tó ń bẹ tí wọ́n òkan tó bá ti pàtẹ́ mọ́ kí wọ́n bá ọ ṣàdéhùn tí wọ́n ní mú sẹ́hùn máa bọ̀ wá gbà mí ní aago máa bọ̀ wá àwọn àwọn promise and faith kan àbí èdè wo ni èdè òyìnbó ọmọsànfè wọ́n máa bọ̀ wọ́n mọ̀ wípé ọlọ́run dá ewé àti egbò hmm. kò sì ní kó mẹ́ o títí dé ayé gbọ̀n gbọ̀ngbọ̀n àyàfi kíní kan ni ewé àti egbò òfin ní ṣiṣẹ́ mọ́ o tí mo mọ̀ tí ó dá mi lójú ṣáká pé kíní ni ewé àti egbò tí kò fi ní ṣiṣẹ́ mọ́ àti wòlíì ni àti àáfà àti babaláwo àti adáǹsẹ àti ordinary àwa ènìyàn àyàfi nígbà tí a bá tó jẹ nǹkan tí ó ti ara ewé àti egbò jáde mọ́ nìkan ló kù hmm. kí a jẹ̀gẹ̀dẹ̀ mọ́ a jẹṣu a mú sàn a jẹ àmàlà a mú gààrí nìkan ni mo gbà pé kò séwé àti egbò hmm. Hmm. níwọ̀n ìgbà tí a sì ń jẹ ewé àti egbò ń ní ilẹ̀ yorùbá wa. Hmm. so agbára ilẹ̀ yorùbá wà. dìgbìdìgbì. Hmm. ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan máa ń sọ wípé kò sàgbára nílẹ̀ yorùbá. ẹ tún nù. mo máa ń sọ fún wọn wípé agbára ń bẹ nílẹ̀ yorùbá o. kí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ òótọ́ ni àwọn kan máa ń sọ bẹ́ẹ̀ torí ibi ọ̀nà tí wọ́n ń tọ̀ àwọn kan bẹ tí mo sọ síwájú pé wọn àwọn onídán hmm. wọn lè sọ pé agbára tí wọn bá ti ń tọjú ọ̀nà àwọn onídán wọn á jẹ kó yé pé à kò sóògùn mo ti lẹ́nìkan tí ó sọ fún mi pé ọ̀ sóògùn hmm. bàbá ẹ̀yin ni à ń tẹ̀lé ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ ó lóun ti lóyìí lóyìí lóyìí mo ní àá bàbá nìyẹn ẹ yá ẹ mọ́ bọ̀ wá ọlọ́run sì pé kí a láǹfààní ní àti lè ṣe ìbéèrè àwọn ayé ò fẹ́ràn yín wọ́n kàn fojú fẹ́yìn ni wọ́n ò fẹ́yìn dénú ẹ lọ́ mọ́ lo ìyọnu ẹgbàyẹ lò ẹgbàyẹ lò ẹgbàyẹ lò tọ ọlọ́run ṣe o ọlọ́run gba àti ara wa ọlọ́run fi dá wọn lóhùn hmm. ní àti ara ẹ̀yọ́nú ayé hmm. ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú ayé o ò ní lára kò síbi tí tó ń lọ tó ń bá sọ sílẹ̀ tí o bá sì ń lọ báyìí ha hmm, wọ́n sì padà béèrè o à hmm. ní ṣubú dànù. Hmm, a sì padà béèrè. wọn kì í gbé láyé ní ọ̀fẹ́ o. ara gbé láyé. ọ̀fẹ́ kọ́ là ń gbáyé o ó sọ fún àwọn kan wọ́n sì náà fún ọ ni o fi lè rí lò pẹ́. Hmm, ọ̀fẹ́ kọ́ ni ilé ayé sàràgbé àràgbé ilé ayé. ọ̀fẹ́ kọ́ là ń gbáyè ẹni tí ń sùn ẹni tí ó ń sùn hmm. báyìí hmm. tí ó sì ń rí ṣe ìwọ tí òun ṣe yá àlá Jésù ifá kìíní kan tí ò lo ẹ̀yọ́nú àdúrà rẹ̀ ọmọ lọ wọ́n máa mọ gbà sínú akèrèǹgbè wọ́n sì lọ máa tú lé ẹni tó ń lo ẹ̀yọ́nú wọ́n lọ máa tú lórí yóò sì máa rí ṣe Hmm. àfọwà ní àdúrà àwọn ọgbà wòlíì ò ní àdúrà àwọn ọgbà àdúrà rẹ̀ gbà ẹ̀yọ́nú ara rẹ̀ ni kò tó. ìyọ́nú ara rẹ̀ ni ò tó. tó bá ní ẹ̀yọ́nú ni wọ́n ò ní gba gbogbo oore rẹ̀ gbogbo àdúrà tí ó ń gbà wọ́n ò ní gbà á kí wọ́n lọ gbé fún ẹni tí ó ń sùn wọ́n lọ. akérèjé báyìí ni tí wọ́n lè gbèrè tí gbogbo àdúrà pátá tí ó bá ti kún wọ́n lọ tu lérí ẹni tí ó lo ẹ̀yọ́nú ẹ̀ta ó mà tó ti ra mọ́tò ó mà tó ti ń kọ́lé ó mà ti rọ́mọ lọ sílùú òyìnbó ẹ̀yọ́nú ni. ẹ̀yọ́nú lọ bá ogun. bàbá olóòtú ètò hmm. ẹ̀yọ́nú ni. lọ bá ogun ó ju gbogbo nǹkan lọ. ní ara sunu mo nígbàgbọ́ ní inú ẹ̀ ju gbogbo ògùn láyé mo nígbàgbọ́ nínú ẹ̀yọ́nú ẹ̀yọ́nú ayé kí ni wọ́n ń pè ní ẹ̀yọ́nú ìmùlẹ̀ tó ki hmm. ìmùlẹ̀ tó ti tó ìtàn kan bẹ ní bí ọdún mọ́kànlá sí ẹ̀yìn tí ẹ̀yọ́nú bá ń bẹ ní ara èèyàn kò ní ìdí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ọ pé yan nìkan wọ́n pe àwé wá ó ṣèwọ́ ni o ẹlòmíì ò lè bá wa ṣerú ẹ̀ á bá wí o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀ ní bínú tá a bá ti jẹ̀kọ àdáríjẹwé ni ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ́rẹ́ ó ṣe ó ṣe wọ́n ní o ti parí náà nu hmm. ohun tí ẹ mọ ẹlòmíì ó ṣe tí yóò kàgbákò tí àwọn ayé ó sùn mọ́lẹ̀ ọmọ ẹlòmíì ó sì ṣe kọjá rẹ̀ ọmọ wa náà ni kí la fẹ́ fi ṣe ìgbẹ́ ọmọ ọgbà náà ni ẹ jẹ́ fi lẹ̀ ẹ̀yọ́nú ni o ẹni tí ẹ̀yọ́nú gidi bá ń bẹ ní ara rẹ̀ ọfà yìí ò ní bá wọn ní máa gbé dìgbà dìgbà dìgbà pé ẹ láti ilé aláwo kan lọ sí ilé aláwo míì ẹ máa bá yọ fà o ẹ máa yọ abẹ́rẹ́ o ẹ máa yọ owó ẹyọ o ẹ máa yọ kúdẹ o ẹni tí ayé bá fẹ́ràn ẹ gbọ́ Yorùbá dáadáa ọfà yìí ò kún bá hmm. yóò máa já sí rọrùn fún mi kó rọrùn um kí ẹ̀dá wá ìyọ́nú um má dúró o má dúró o torí wípé iṣẹ́ tí a rán ọ wáyé wá ṣe ẹ̀yọ́nú wà nínú nǹkan tí o fi lè rí ìrìn àjò náà rìn iṣẹ́ tí a rán ọ wá ṣe tó o bá ti ní ẹ̀yọ́nú nǹkan tó gbé wá yìí ẹ̀yọ́nú ló gbé wá sí bíbá ní òní ẹ̀gbọ́n Yorùbá hmm olóòtú ètò oyemi ohun tó gbé débì ẹ̀yọ́nú ló gbé débà lónìí tí kò bá sí ẹ̀yọ́nú ọ̀hún ni ẹ ní débì hmm. ilẹ̀ ti ta sí ẹ̀yọ́nú ni o pé ah mo lọ́mọkùnrin kan mo ní àfáà kan bì kan mo ní ọmọ kan ah ẹ̀yọ́nú ni o ẹni ayé bá fẹ́ràn àwọn ni wọ́n máa ń rí sí o àwọn ni wọ́n máa ń lówó àwọn ni wọ́n máa ń lọ́lá àwọn ni wọ́n máa ń ní ẹ̀mí gígùn. Hmm. ẹni táyé bá fẹ́ràn. bẹ́ẹ̀ ni hmm. mọ́ ẹni ayé bá kọ̀yìn sí ayé mi kọ̀yìn sí gbogbo wa. ẹ bá bá ń sọ fún gbogbo àwọn tó wà nílùú òyìnbó wípé ká wọ́n gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá. O ṣá lè dọ́mọ yorùbá tó lè gbàgbé ìṣẹ̀ṣe sá. ó wà dáadáa nílùú òyìnbó. ó tábí yóò ṣe lọ ah, ah, ah, ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ó síwájú gbogbo ó síwájú gbogbo ó síwájú ohun gbogbo nínú ìtàn gbogbo ilẹ̀ àgbálá ayé ìṣẹ̀ṣe ni o kìí ṣe nílẹ̀ nàìjíríà nìkan kìí ṣe ní òkè òkun nìkan kìí ní ilẹ̀ àwọn aráàbù nìkan ìṣẹ̀ṣe ni nọ́mbà one ẹ má gbàgbé o ẹ má rántí ilé o especially àgàgà ọmọ yorùbá àtàtà ọmọ nàìjíríà ẹ má gbàgbé o ẹ jẹ́ kó mọ̀ wà nínú ọpọlọ wa wípé hmm, ìṣẹ̀ṣe ni àgbà o yorùbá yorùbá ewé àtegbò ewé àtegbò hmm, ó ṣe kókó o ẹ má gbàgbé o ẹ má jẹ́ kí ẹ̀sìn kan kí ó kó gbogbo ẹ̀ lọ o ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ni àgbà o mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ lónìí pé tó bá pẹ́ tó bá yá tó bá pẹ́ ó ṣeé ṣe kírú àwọn àwọn eré ká má sí mọ́ ìṣẹ̀ṣe hmm. mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ọdún tí ó kọjá yìí ọdún ìmọ̀ ọdún tí ó kọjá ní ilẹ̀ Yorùbá yìí láàrin àwọn ẹlẹ́sìn kan sí ẹlẹ́sìn kan ìṣẹ̀ṣe tí ń lọlẹ̀ Ọlọ́run lo àwọn ẹlẹ́sìn kan tó ya ẹ lọ jí ẹ̀sìn tí ó ti ń lọlẹ̀ yẹ lọ jí dìde ọlọ́run lo àwọn ẹlẹ́sìn mùsùlùmí jí àwọn ẹlẹ́sìn náà pé ọyá ẹ lọ polongo ẹ̀sìn ìṣẹ̀ṣe ọlọ́run lo àwọn ẹ̀sìn mùsùlùmí ni ó hmm. wàláhì tàlà ẹ̀sùn mọ́bì láhì ọlọ́run lo hmm, ìṣẹ̀ṣe làgbà mi ò takò ó. Hmm. ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kígbo yín ló ń ṣe yín ní ẹ̀lẹ́ máa rọra o níbikíbi tó lókàlùkù bá wà lórí òkè ìpẹ́ ìṣẹ̀ṣẹ̀ lẹ́ bàbá wa gbọ́dọ̀ parun ara wọn nǹkan èrè ayé kan ló tún gbé wa débi báyìí láti lè mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlà kọjá àti nǹkan tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó wúlò fún àgọ́ ara wa èyí náà rí tó wúlò fún àgọ́ ara wa nílẹ̀ Yorùbá eléyìí ni wọ́n ń pè ní apọ̀fà àpòrò ọ̀fà lára ẹ̀yin náà ti rí báyìí Mọdákẹ́kẹ́ Àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó ah. àwa ló máa rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè o ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV ǹjẹ́ ṣé wọ́n. ẹ máa like ẹ hmm. ẹ máa subscribe síbẹ̀ ẹ máa follow ẹ. ǹjẹ́ ṣé wọ́n ń gbé ìṣẹ̀ṣe Yorùbá ṣó ń gbé lárugẹ bí tó wà má gbàgbé láti máa gbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá lárugẹ o yóò mọ dùn fún wa o yóò mọ kúrò máwọn ọ̀tá wa ẹ ṣé o.